أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله lẹ́yìn tí a ti dá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọlọ́run ọba tí a ń bẹ̀ ipe kí ọmọ yọ wá nínú sáfù àwọn tí ọmọ fi dúdú gbà dúpẹ́ fún ọba tí a ń bẹ̀ ipe kọ́mọ yọ wá nínú sáfù àwọn tí ọmọ fi dúdú gbà kíi atọrọ kí ọlọ́run àti gẹrẹ fanab Muhammad tí ọlọ́run fi ṣe aṣáájú fún gbogbo olùgbàgbọ́ òdodo tí ọlọ́run fi ṣe sábàbí oríire fún wa tọ́lọ́run fi ṣe sábàbí ìkẹ́ àti gẹ̀ fún wa ó sọ fún wa nínú alukur'ani pé wàmà kánà Allahu liyu'adhibahum wa anta fihim lókun ìgbà tí wọ Muhammadu bá ń bẹ láàrin wọn ara Mẹ́kà lè máa fẹ́ràn wọn lè máa sọ fọ́lọ́run pé kí lọ́lọ́run ó ṣe gan kọ́lọ́run ó múyà wá mi ò ní jẹ wọ́n yà wá anta fihim lókun ìgbà tí wọ́n muhammadu bá ń bẹ láàrin wọn wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ọlọ́run ni mi ò ṣetán àti jẹ ará mẹ́kà níyà mi ò sì ṣetán àti jẹ gbogbo mùsùlùmí níyà àtàwọn tí ìtúṣe ará mẹ́kà náà lókun ìgbà tí wọ́n bá ń tọrọ àforíjìn ọlọ́run bá bùkún ìkẹ́ rẹ̀ ìgẹ̀ rẹ̀ muhammad ọlọ́run bá bùkún àánú rẹ̀ lérí anabi muhammad bá gbé e ga ju bó ti ṣe gbé e ga lọ bá wa pọ́nlé ju bó ti ṣe pọ́nlé lọ láwùjọ dúdú àwọn ànábì ọlọ́run láwùjọ dúdú àwọn ẹni rè àti láwùjọ dúdú ẹ̀dá pátápátá àdéhùn tó ṣe fún ipe tó bá dijọ́ kan yìí ọ̀ọ́gbà aláyè láti lè ṣìpẹ̀ ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fún jí ó ṣìpẹ̀ àwọn ẹ̀dá wá fàá náà sínú àwọn tí wọ́n rí ìpè ànábì sallallahu alayhi wa sallam èyí tá a tọrọ fún ànábì àfi tọrọ fún gbogbo àwọn ànábì ọlọ́run yòókù náà tí gbogbo wọn náà jíṣẹ́ olúwa tí wọ́n tan ìmọ́lẹ̀ káàkiri ayé wọ́n tan dọ́dọ̀ obìnrin wọ́n tan dọ́dọ̀ ọkùnrin wọ́n tan dọ́dọ̀ àwọn àgbà àtàwọn ọmọdé wọ́n tan káàkiri ayé àwọn ni olúwa nífẹ̀ẹ́ sí jùlọ àwọn sì ni olúwa fọkàn tán tó fi fi iṣẹ́ òdodo rán wọn wọlá àfẹ́ tó ní sí wọn wọlá yìí tó ṣe fún wọn bá wa bùkún kẹ́ wọn àlùbáríkà ìkẹ́tọ́ bá ṣe fún wọn àtìgẹ́tọ́ bá ṣe fún wọn jẹ́ ọkàn gbogbo wa náà kọ́kàn dodo àwọn tó pẹ̀lú wọn jíṣẹ́ nígbà tí ẹnìkan kì í jẹ́ àwádé wọ́n sì ní ọwọ́ kan àtẹ́lẹwọ́ kan kì í dá ọwọ́ kò lè pàtẹ́wọ́ àwọn kan ló ràn wá lọ́wọ́ tí gbogbo wọn náà ń pè man ansori ilallah anabi isa ní àwọn òwò ní ọ̀nà mi lọ́wọ́ tá a jọ ṣiṣẹ́ yìí àwọn kan ló dìde sí i níjọ́ náà gbogbo àwọn tó dìde sáwọn anabi ọlọ́run tí wọ́n pẹ̀lú wọn tánjọ jìyà tánjọ láfaradà láti lè gbé iṣẹ́ ọlọ́run ọba dógóńgó ọlọ́run bá kẹdùdù wọn bá gẹ wọn àwọn sàhábà ọlọ́run bá yọ́nú sí wọn tó fi wá dórí gbogbo àwọn tó tún tẹ́wọ́ gbaṣẹ́ lọ́wọ́ gbogbo wọn tí gbogbo wọn náà ń gbìyànjú láti lè lépa báyìí ọnu ọlọ́run nínú gbogbo àwọn aṣáájú ẹ̀sìn àwọn ní mímọ̀ òdodo àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùjọ́sìn àwọn tí a gbúrò nínú tàn àtàwọn tá a wulẹ̀ gbúrò wọn nínú tàn rárá olúwa ó dá gbogbo wọn mà bá wa kẹ́ gbogbo wọn bá wa gẹ̀ wọ́n tó fi wá dórí àwọn tí wọ́n kọ́ àwa náà ní kéwú àwọn tó fi ìmọ̀ mọ̀ wá tí wọ́n jẹ́ adá ìsìláàmù mọ̀ tí wọ́n jẹ́ adá ìmánì mọ̀ tí wọ́n júwe ọlọ́run fún wa nínú dúdú nínú funfun ará tòsí àtàrà jìnnà ọlọ́run bá àbùkún kẹ́ gbogbo wọn bá àbùkún gẹ̀ rẹ lérí gbogbo wọn àtàwọn òbí tó wá bí wa tí wọ́n tọ́ wa rí ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bá wa ṣàlékún àdúró tirẹ̀ fún wọn kíkíkí náà àti eh, ìkẹta ń tọrọ àtìgẹ̀ kó dórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wo òdodo gbogbo ẹ̀yin tí a jẹ́ mùsùlùmí lọ́kùnrin mùsùlùmá lóbìnrin tá a mọ bára wa ká lọ lérí ìkànnì wa Daru Noor Islamic Foundation yìí a kí yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu kánú ọlọ́run kó bá gbogbo yín lọ́kùnrin lóbìnrin kó bá ọmọdé inú yín àtàgbà inú yín ọ̀rọ̀ wa kó máa dayọ̀ sí o èyí tó ti dayọ̀ ńbẹ̀ kọ́ lọ́ọ́ má jẹ́ kí ó dẹ̀kun láéláé gẹ́gẹ́ bí àdéhùn tí a bára wa ṣe wípé a mọ̀ mú wa ní inú oṣù rabiul awal tá a wọ̀ yìí èyí tí ó jẹ́ oṣù àlùbáríkà kódà bá tiẹ̀ bí nǹkan mi ò ṣẹlẹ̀ ńbẹ̀ tó táyé pé nínú oṣù yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ gbà pé wọ́n bí anabi sallallahu alayhi wa sallam èyí náà tó lódindi ká tó wá pé ká tó wá pé oṣù yìí náà ni oṣù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ìsìláàmù náà wọ́n tún dúró lórí pé èyí tí ó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an tí ó jẹ́ ìránṣẹ́ sanab muhammad inú oṣù yìí náà ni ó sọ̀kalẹ̀ ìyẹn oṣù ula Awwal tá tá mú yìí bákan náà nípa anábì ó hijira láti lọ sí Madina tó je àkọ́kọ́ pé won bí establish Islam won fìdí die múlẹ̀ ìjọ tọ́lọ́ ń so ìpínyà láàrin òdodo àtirọ́ tí Islam rí díjòkó tó bẹ̀rẹ̀ sí ní tó bẹ̀rẹ̀ sí ní máa láwọn òfin àtàwọn òun ni ìjọ tá ànábì sọ sálàmù wọ Madina òun náà tún ṣẹlẹ̀ pé ó jẹ́nu oṣù rabiul awal tí àtúwà yìí ẹ̀ sì rí pé kì í ṣe coincidence àwọn ìṣẹ̀lẹ̀ eré tó tóbi tó tóbi tó tóbi tó jẹ́ má gbàgbé nínú Islam tó ṣẹlẹ̀ nínú oṣù yìí pọ̀ gan nígbà tá ànábì ó tún wá jáde láyé náà ó tún wá jẹ́ nínú oṣù rabiul awal yìí so ìyẹn náà tó ní nǹkan tí yẹn lè fi rabiul awal yìí lẹ́yìn pé yẹn ti ń pa lé tẹ́lẹ̀ yẹn ti ń gbé tóbi yẹn ń bàbà rẹ̀ tọ́jú bá tún fẹ́ ṣàlékún bàbàrà tó bá tún fẹ́ ṣàlékún àpọ́nlé fànàbì sallallahu alayhi wa sallam àlefoṣù yìí ṣe pàtàkì jùlọ tó yẹ mùsùlùmí jù a bá ń sọ̀rọ̀ ànàbì sallallahu alayhi wa sallam tá à ń sọ̀rọ̀ ọ̀fẹ́ rẹ̀ àtàpọ́nlé rẹ̀ ntọ́ yẹ wá jù náà ní pé ká mọ̀ ọ́n torí ní ta fẹ́ pọ́nlé tá a bá mọ̀ ó ṣeé ṣe kó ẹ́sì pé ní tí ọ̀fẹ́ náà lámọ̀ fi pọ́nlé bóyá nǹkan àbùkù náà látùmọ̀ fi yé ẹ sí a ní láti gbé òye àsìkò yìí wá ní òǹgbẹ anabi sallallahu alayhi wa sallam òǹgbẹ àwa mùsùlùmí jù látara iye ìyapa àti ìṣepa ìlànà rẹ̀ àìsí lórí ìlànà àti ọ̀nà mọ̀ tó mú wá ìwà wọ ọjọ́ tiẹ̀ mọ́ ìṣesí wọ ọjọ́ tiẹ̀ mọ́ ìbálòpọ̀ wọ ọjọ́ tiẹ̀ mọ́ èyí tí ń dá lérí pé àjọ anabi sallallahu alayhi wa sallam ọkùnrin wọ ọjọ́ obìnrin wọ ọjọ́ so kò wá sóore ń bi kálá nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam nígbà tá a bá wulẹ̀ jọ tí ń ṣe tiẹ̀ lọ́tọ̀ táwa náà ń ṣe tiwa bá mi so ọ̀nà tá a lè fi júwe pa nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam tá a dẹ̀ fi bàbàrà rẹ̀ nínú ẹ̀ òun ni pé ká gbìyànjú àtijọ́ ṣe àmọ́ ìpẹ́ ni tá a bá mọ̀ náà là á jọ nígbà tá a bá mọ̀ tá a mọ̀ bó ṣe ṣayé ẹ̀ tá a sì rẹ́ni júwe ẹ̀ fún wa àbí torí pé wọn wulẹ̀ jẹ́ àmọ́ pé ẹni tó yẹ ká nífẹ̀ẹ́ ni bóyá wọn bá júwe ẹ̀ dáadáa fún wa bó ti tó àti bó ti yẹ bóyá àbá nífẹ̀ẹ́ rẹ̀ bóyá fúnra la bá mọ pọ́n ilé bó ti tó àti bó ti yẹ ìyẹn la fi ròyìn pé ká ṣàgbékalẹ̀ ìjókòó yìí ká máa ṣe bá ọlọ́run bá ti fún wa lágbára mọ́ níjọ́ tọ́lọ́run bá ní ọmọ rọrùn nínú oṣù rabiul awal kọ́dọ̀ ó lè tún tẹ̀síwájú lẹ́yìn rabiul awal láti máa mú ìdánilẹ́kọ̀ọ́ wa látinú ìgbésí ayé anabi sallallahu alayhi wa sallam a pe àkọlé rẹ̀ ní síra anabi sallallahu alaihi wasallam tí ń pè ní síra òun ni ìtànbísí ayé ìtànbísí ayé ẹni òun ni síra rẹ̀ nù ṣògbó ló ṣiṣẹ́ ayé ẹ̀ láti ibi bíbí tó fi dé ìgbà tá anabi sallallahu alaihi wasallam jáde láyé kí ni àwọn nǹkan tó ṣe kí làwọn nǹkan tó ṣe anabi náà ìyẹn ó ṣe nǹkan láyé nǹkan ó ṣe èèyàn méjèèjì náà ni máa ṣe ni máa ṣẹlẹ̀ sí yẹn nú ayé kí lànàbì ṣe kí ló ṣe ànàbì kákẹ́kọ̀ọ́ ń Kamula ká ìgbẹ a lè kọ́fà dúdú ẹ̀ tán gbà tí anabi sọ sálàm lò sixty three years láyé tá a wá fẹ́ foṣù kan ṣàlàyé dodo tó ṣẹlẹ̀ nínú sixty three years àkọ́kọ́ mélòó ń bẹ gan lọ́lá kọ́ọ́lẹ̀ dodo tó ṣẹlẹ̀ lójú ayé anabi mélòó ń bẹ lọ́lá kọ́ọ́lẹ̀ ẹ̀ ṣe gbogbo ń tà anabi fi sixty three years ṣe ló wá aṣojú ẹnìkan tí ń kọ dúdú ẹ̀ lẹ́kọ̀ọ́ pọ́síwò kì í tiẹ̀ ṣe pé kọ̀ pọ́síwò kò wúlẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ lójú ayé anabi ọ̀lá kọ́ọ́lẹ̀ torí pé ṣe é mọ̀ pé tó fi dà nábì ọlọ́run wọn àti ìmọ̀rú ọmọ tó jẹ́ tó fi di pé ọlọ́run ká afẹ́ràn Muhammad níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ìmọ̀rú ọmọ tí ọ jẹ́ àwọn tó ní lọ́rẹ̀ ọmọrú ọ̀rẹ́ tó jẹ́ so kódà àyà Khadija tó ní ní ọkọ kò mọ pàtó irú ọkọ tóun ní wọn ṣàmọ ìpẹ ní òdodo ni ó níwọ ọmọlúàbí wọn sì ń ráwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wọn àràrí dájú ká ní wọn ti rárí dájú kó bọ́rọ̀ ó ti padà dà ní gbogbo wọn mú gègé wọn mú takada wọn máa kọ gbogbo ìṣẹ́jú rẹ̀ wọn máa dọkumẹ́ntì ẹ̀ kalẹ̀ tí wọ́n pẹ́ à ah, táwọn bá lọ tán àwa kan mọ gbẹ̀ngbẹ́ táwọn tẹ̀lé fọ́lọ́wà rẹ̀ ọ̀pọ̀ gan láyé wọ́n mọ̀ so tó fi wá lò bíi forty years gbogbo pírọ̀dù yẹn lọ tí ò wulẹ̀ sí rìpọ́ọ̀tù kan pàtó torí kò sẹ́ni tí ó kọ rìpọ́ọ̀tù torí wọn mọ ẹni táwọn fẹ́ kọ rìpọ́ọ̀tù rẹ̀ ṣebí nígbà tó dà nábì ọlọ́wọ́n ọba tán ni àtòmọ̀ tọ́jú rìpọ́ọ̀tù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rìpọ́tù tí wọ́n sì fi bẹ̀rẹ̀ náà ni rìpọ́tù alukur'an tóró ń gẹ́gẹ́ mẹ́sẹ̀jì tí anabi muwa sallallahu alayhi wa sallam ajásùkú kur'an wọ́n kọ àmọ́ nígbà tẹ́mi ò tún sì balẹ̀ tààrà tán wọ́n ń gbẹ́sìn sápamọ́ wọ́n ń gbé sìláàmù sápamọ́ ni lọ́wọ́ bẹ̀rẹ̀ so kur'an ọ̀hún gẹ́ wọn tọ́rú tí ká níta ó dáa ní kan dúgbẹ́ náà lápadà pìtàn kan tààrà mọ́ka sọ anabi sallallahu alaihi wa sallam pé wo mọ́ ka kur'an yẹn ń ta mọ́ sì máa ń gbóhùn sókè kà mọ́ lórí àtọ́wọn náà bá tó wá tó bá bọ́ta tó bá lọ́wọ́ ka alukur'an wọn gbógun tí wọn mọ fìtínà rẹ̀ kódà lérí irun wọn lè máa dá nǹkan kí nǹkan sí i lára tọ́lọ̀ ń fi wá sọ fún pé wala tajhar bi salatika wala tukhafit biha fúránì tó ń kà yìí yé ni má kà á ní kà tí ara àwọn kèfèrí wọn yóò tún fi síjú lé ọ mọ́ mọ́ hmm, kà á jẹ́jẹ́ wala tukhafit biha mọ́tò jí ọ lọlẹ̀ jù tó ara nínú àwọn ará Mẹ́kà tẹ́síkẹ́ tó bá ti gbọ́ ni wọ́n fi ń gba islam tó bá ti gbọ́ kúránì yẹn wọ́n ń gba islam mọ́jì ọlọlẹ̀ jù fáǹfààní ẹni tó fẹ́ gbọ́ mọ́tì jọ pariwo jù fáǹfààní àwọn tí ò fẹ́ gbọ́ fàbùtẹ́gì bẹ́ẹ̀ náà dáàlì kàṣẹ́bìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nírú irú àsìkò bẹ́ẹ̀ kò tí ì sáǹfààní fáwọn èèyàn láti mọ rìkọ́ọ̀dù kí ni gbogbo láìfọ ànábì in detail láwọn tó ti jẹ́ mùsùlùmí ńgbà náà wọ́n ń yọ ìsìláàmù ṣe ni nígbà tí wọ́n á ṣe tán tọ́lọ́n padà á fi wọ́n lẹ́mìí balẹ̀ tí wọ́n á di pé wọ́n kọ alukur'ani náà kalẹ̀ ni wọ́n ń kọ àwọn kọ̀ọ̀kan náà ń kọ hadisi peter anabi bá pàṣẹ àwọn kọ̀ọ̀kan kọ anabi náà kọ lẹ́tà fún rẹ ń pè ẹ bá lẹ́tà sọ bàbá yìí ẹ bá ń kọ lẹ́tà fi ránṣẹ́ àbí kàn ṣe tí ń jáwọn ẹnu tiẹ̀ sallallahu alayhi wa sallam àwọn yẹn ní àwọn rìpọ́ọ̀tù tí àwọn rìpọ́ọ̀tù bẹ̀rẹ̀ nù ọfà pẹ́ sí pé àlàyé kò sí ní ọwọ́ ẹnìkan tí wà ní dòódú ẹ̀ pátápátá lọ́wọ́ àlọ́ dòódú ẹ̀ pátápátá mọ̀mọ̀ á béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣoṣojú rẹ̀ àwọn tó wá jẹ́ kéékèèké nínú àwọn sàbí ànábì sí wọn tán bá àgbà àbí so àwọn ni tọrọ ṣojú pé gbélé ilé ilé á káàkiri àwọn náà ń padà ń bí sira nabawiya ṣe bẹ̀rẹ̀ sí ni máa develop díẹ̀díẹ̀ nù kí n tó lọ ibi development sira nabawiya bó onírìn àjò rẹ̀ ṣe bó ló ṣe bẹ̀rẹ̀ kí ló dé tá a fẹ́ tá a fẹ́ mú sira nabawiya àǹfààní wo ìtàn gbèsè ayé ànábì àǹfààní wo la fẹ́ ṣe ń bẹ̀ ọ̀nà ọ̀nà wo ló lè gbà ràn mí lọ́wọ́ ló lè gbà ràn wọ́n náà lọ́wọ́ ló lè gbà tún ayé rẹ̀ ṣe òun ni pé ànábì sallallahu alayhi wa sallam olúwa fi ránṣẹ́ sí wa láti jẹ́ aṣíwájú rere àríkọ́ṣe rere tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana muhammad tí mo fi ránṣẹ́ sí yìí òjíṣẹ́ yìí àríkọ́ṣe rere ń bẹ lára tó dẹ̀ dáa liman kana yarjullaha wal yawmal akhir fún gbogbo ẹni tí ń bá ran kan pé mo fẹ́ rálkìyàmọ̀ mi ṣe ẹ̀rù ojú ọ̀kan yìí ń bà mí ẹ̀rù àti bọ́lọ̀ ń pàdé ń bà mí tó bá pé ní ń bẹ lọ́kàn rẹ o ọ̀nà tó gbáyé rẹ gbà tó fi níbi já síbi tó dáa tó bá dénú sàárè àti tó bá déwájú ọlọ́run òun ni pé bí Muhammad ṣe ń ṣayé rẹ yìí ṣàwárà gbé e síwájú máa wò bẹ́ẹ̀ kọ́ sì máa kọ́ sí ẹ̀ ọmọ rí ní tí ó jọ tiẹ̀ nínú gbogbo ìgbésí ayé rẹ̀ ìyẹn ló fà á tá a fi a fi a diversify life anabi somehow a make sure pé life rẹ̀ ẹ̀ ó ó pẹ̀ka ó ó ó rìn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ sí gbogbo agbọ́nrin ntí yẹn fi ṣayé tó o bá ní ẹ ọjọ́dọ̀ ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ó rí tó lè kọ́ṣe lára nabi sallallahu alayhi wa sallam kí mo fẹ́ sọ̀dọ̀ bó láti sọ̀dọ̀ níjọ́ tá nabi sallallahu alayhi wa sallam ò tiẹ̀ wulẹ̀ tí dà nabi ọlọ́run bó ló ṣe sọ̀dọ̀ tí gbogbo ara mọ́ka fi wọ́n fẹ́ràn ẹ̀ ìyẹn ṣe wà kí gbogbo èèyàn máa fẹ́ràn rẹ̀ tá a fi wá gbọ́ nìkan bẹ tó hé tiẹ̀ kó tó dà nabi ọlọ́run ayọ̀ pé ọ̀rọ̀ dàrú mọ́ gbogbo àwọn àgbààgbà mọ́kà lọ́wọ́ kan nígbà tí wọ́n ń kọ́ kaaba òkúta ní òdòkúta ta ní òdòkúta tí wọ́n ti tí ti tí wọ́n ti fẹ́ sọ di wàhálà tí ti ń múlẹ̀ lé nípa fi ẹ̀jẹ̀ múlẹ̀ tán tọwọ́ bọnú ẹ̀jẹ̀ tán múlẹ̀ á padà pìtàn débẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ti fẹ́ dogun pé a sọ dìjà ni òjíṣẹ́ Eh, òun ni ó ṣe déédéé àsìkò tani ẹni tó bá wọlé nísìnyí láàfún lẹ́jọ́ dá òun ni kó dájọ́ láàrin wa ta ni kó gbòkúta yìí ẹbí mọ̀lẹ́bí wo ni kó gbé anabi sallallahu alayhi wa sallam ó wọlé inú dodo wọn dùn pé ha olódodo ọmọ ló wọlé yìí àwọn àgbààgbà ni wọn o àwọn tó tó o bí lọ́mọ kódà àwọn tó àwọn tó tún jọ ju bàbá rẹ̀ lọ lọ́jọ́ orí lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ mẹjọ tá à ń wí wọn ju bàbá tó bí anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ju lọ lọ́jọ́ orí làwọn tá ń bẹ mẹjọ ọwọ́ adé wọn pé ah, ọmọ yìí dá ọmọ rẹ ni ntọ́ba ti gbogbo wa fara mọ́ bóòlù sì sọ̀dọ́ rẹ̀ tó fi wá rí acceptability bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n rí bẹ́ẹ̀ ládùúgbò tí ǹjẹ́ mi náà rí bẹ́ẹ̀ ẹ ṣé ọyìn tí gbogbo ọ̀dọ́ ń lajú sí nísìnyí ìyàwó àlù jìbìtì àá ṣe àá ṣe ẹ wọ́n ṣe pé ṣé yahoo náà ni cyber crime lóríṣiríṣi àfi ayé àmutí àmugbó àti ṣìnà ati gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ntí kálukú lajú mọ́nu anabi sallallahu alayhi wa sallam sọ̀dọ̀ gbogbo ìlú fẹ́ràn ẹ gbogbo ìgboro mọ́ka láìkí ẹ débi tí wọ́n sọ ọ́ ló kọ́ amin ẹni tí ẹ̀mí dodo wa balẹ̀ sí wọ́n ń tọ́jú owó sí i lọ́wọ́ ọ̀dọ́ tí èsì arúgbó arúgbó wọn máa ń ajá lọ tọ́jú owó sí i lọ́wọ́ ká tọ́jú dúkìá sí i lọ́wọ́ kán máa tọ́jú owó sọ́wọ́ ọ̀dọ́ ẹ̀rù òsì bá wọn pé bóyá yóò fowó ọ̀dọ́ lè mú tiẹ̀ lára ànábì sallallahu alayhi wa sallam ẹni tí ń ṣe bísínẹ́sì ó mú tiẹ̀ lára ànábì láàfin ní kí gbèsè ayé rẹ̀ ó rìn lágbọ́nrin kankan nìkan kó lè rí i pé kó lè jẹ́ pé gbogbo apápátá lákẹ́kọ̀ọ́ mbẹ́ gbogbo situation tó bá bára rẹ nínú life ó ní tó lè kọ́ lára ànábì tó bá ń ṣe business ó ní tó lè kọ́ lára ànábì ànábì ṣe business ó dẹ̀ wà successful ó ta ọjà ó sì rere ń bẹ̀ ju àwọn tó tó bá ń di ẹ̀ lọ bó o ló ṣe mọjà tà tó fi wá di ẹni àlùbáríkà tó tó bẹ́ẹ̀ nígbà tí ń tajà bó o ló ṣe ní success yẹn ẹ̀kọ́ yẹn ṣe kọ́ lára anabi sallallahu alayhi wa sallam anabi sọmọ ọ̀dọ̀ ṣiṣẹ́ lábẹ́ Khadija ìwọ tí wọn náà ń sọmọ ọ̀dọ̀ níbì kan tó ń gba sálárì wọn rán iṣẹ́ níbì kan òǹjọ́ máa ṣẹ́ n tó relate mọ́ láìfù tiẹ̀ náà wọn náà ó rí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá a bá bí i láṣáájú tá a ní kẹ́sí ẹni tí ń bá ń jọmọ ọ̀dọ̀ ní mọ bí ó ti kẹ́kọ̀ọ́ lára ẹ̀ kò ní mọ bóun ti lè jọ yọnu nǹkan tó ra ṣáájú lòun èmi sì ṣaṣáájú àníkà ànábì ó líìvù rú láìfù tó ń líìvù lọ́wọ́ náà ànábì líìvù ẹ̀ fúngbà kan kó o lè rí nǹkan kọ́ ní ara ànábì sallallahu alaihi wasallam bó o ló ṣe ṣíra dáadáa lọ́dọ̀ ọ̀gá rẹ̀ Khadija bó ni wọ́n náà ṣe ṣíra dáadáa lọ́dọ̀ ọ̀gá tiẹ̀ náà níbi iṣẹ́ rẹ̀ tó fi dẹni tọ́gá rẹ̀ ó ti wọ́sùn tí òun ká eléyìí kó kúrò lọ́mọ ọ̀dọ̀ mọ́ fẹ́ fẹ́ ọlọ́kọ̀ọ́ mo fẹ́ kó mọ bá mójútó property mi bákan la nábì ṣe ṣàṣeyọrí yẹn sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ yẹn ṣe kọ́ fún gbogbo ọmọ ọ̀dọ́ ẹ̀kọ́ yẹn ṣe kọ́ fún gbogbo ẹni tí ó fẹ́ fẹ́yàwó pé mo fẹ́ níyàwó mo fẹ́ fẹ́bìnrin mo láìkí obìnrin mo fẹ́ ṣe ìyàwó mo fẹ́ kí mo fẹ́ fẹ́ kejì mo fẹ́ fẹ́ kẹta mo fẹ́ ọfẹ́ ṣayé o fẹ́ fẹ́bìnrin ó ṣe kọ́ lára nábì sallallahu alayhi wa sallam a tún gbé ìrìn àjò láìfù rẹ̀ gbàbí kó níyàwó àmọ́ ká sọ ká sọ irú ìgbésí ayé tá ànábì Ìsá alayhi lò Jésù àmọ́ Muhammad náà lòrú ẹni tó fẹ́ kò ní mọ bó lòun ó ṣe ṣe obìnrin nígbà tí ọba kò lánàbì tó lè kọ́ṣe lágbẹ́rin yẹn kò lánàbì tó lè kọ́ṣe o nígbà tá ànábì wọ ọba mari tí wọ́n educate wa pọ̀ ọ̀rọ̀ ṣe é pé bá kàn ṣòro lára ìyàwó tí bá kà fún ọ ní sallallahu alaihi wasallam tó wí nù kò ṣe bí ṣe ń ṣe mí ká ló má rì ni ìbá trust ìmọ̀ràn rẹ̀ jù báyìí lọ àmọ́ nàbí sallallahu alaihi wasallam gbogbo tó fẹ́ ṣe láyé òun lòun náà ṣe ọ̀fẹ́ yàwó kódà kò mọ lẹ́yọ̀ kan kò mọ méjì nítorí kí wọ́n lè kẹ́kọ̀ọ́ kémi náà lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé bóòlà ti ṣe láàrin lọ́kọláya baba fáwọn ọmọ ó bímọ baba fọ́mọ bó ní baba ṣe láàánú ọmọ bó nìyẹn ṣe ìyẹn ó tún kélé yín náà lára nàbí sallallahu alayhi wa sallam sẹ́ńpẹ́ tá a bá fún lọ́mọ tí n bá ń fún wa mọ̀ràn tí ń dá wa lẹ́kọ̀ọ́ bò láṣẹ tó àwọn ọmọ wa èmi ìrí ọ̀sọ̀ pé ẹ̀ nígbà tí òbí kò lè mọ challenges ti ń bẹ́ẹ̀ òun náà bí ọ̀sẹ̀ abiyamọ láyé kódò bí àbíkú gbogbo ran àdánwò tí yóò ní máa ń ṣèyàn ò sóhun náà gbogbo orú rẹ kún tó ń sun lòun náà sun rí gbogbo oru re ẹ̀rín gbogbo nǹkan ìdùnnú tó ṣẹlẹ̀ sí ọ̀hún ó ṣẹlẹ̀ salam so bó o ní hádìú rẹ̀ ìmọ̀nà rẹ̀ nípa nígbà tí inú yẹn bá o le kekola re o le ri nkan to wo gege bí to fi ara re ninu àti sallallahu alaihi wasallam ló a fi re a gbogbo agbẹ́rin káàkiri ní máa dàrú mẹ́lòmí lọ́wọ́ pé anábì ṣe wáá fẹ́yàwó fẹ́bìnrin tó tó báwọn gbogbo ẹ̀ pàápàá tó fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni a gbé ìgbésí ayé rẹ̀ kalẹ̀ a gbà á lọ́wọ́ ẹ̀ tó wọ́kọ́ lọ láyé rẹ̀ mọ́ ayé rẹ̀ ti mẹ́sẹ̀gì tá a gbé fún ọ kọjá ń tọ́ fẹnu nìkan jẹ́ ó tún fa ayé rẹ̀ náà jẹ́ mẹ́sẹ̀gì yẹn so wá fi gbogbo ìgbésí ayé rẹ̀ deliver mẹ́sẹ̀gì torí ìgbésí ayé rẹ̀ náà ti dẹ̀sìn tá a máa kọ́ sí i ẹni táwa kọ̀ṣe a gbọ́dọ̀ jẹ́ kí gbèsè ayé rẹ̀ kí kálukú rí tiẹ̀ mú bẹ́ẹ̀ tálíkà gbọ́dọ̀ rí tiẹ̀ mú lára nábì láàfin ní kébi máa pa òun náà àmọ́ ká sọ̀rọ̀ rẹ̀ bíi ti Suleiman kọ́ máa sọ lákó lówó láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ dé parí bẹ̀tí tálíkà ò ní rí nǹkan kọ́ lára nábì sallallahu alaihi níjọ́ tẹ́bi bá pa ìdààmú máa bá a tábà kàdísì kan fún ah, yóò ní ebi ò tí ìtọ́jú bẹ́ẹ̀ lè ti pa nabi sallallahu alayhi wa sallam à ń bọ̀ wá pìtàn débẹ̀ àwọn ibi àwọn àwọn àwọn ibi lálàsí ebi tí máa kọyàn lóyè ebi tí ó pa ni débi pé tó ní ní strength àti dìde mọ́ ó pa nabi sallallahu alayhi wa sallam tíyàn bá níyàn ń lówó lọ́wọ́ kí owó ni mo ní ni òjé ìrìnnù kí owó ni mo ní ọlá ni mo ní ni òjé anabi sallallahu alayhi wa sallam tún ṣàṣkò kan tá a da owó bò a da ọlá bò ẹ ti gbogbo nǹkan tí yẹn máa ń ní àǹkan ọlá góòdì gbogbo ẹ̀ ti ń bẹ lọ́wọ́ ẹ̀ lásìkò náà bó o ní o ṣe ṣiṣẹ́ láì bó o ló ṣe sin lọ́run lásìkò ohun tí o fi ṣiṣẹ́ tí o fẹsẹ̀ kọ ìyẹn náà tún jẹ́ ní ti gbogbo olówó tí wọn náà kọ lára anabi sallallahu alaihi wasallam ẹnu sẹ́ńgì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn bó o ló ṣe náà lọ́nà tí ó yọ lọ́wọ́ ọba nú tó rí mọ́nà anabi a ṣe lẹ́yìn tó ti sọmọ ọ̀dọ̀ rí o tún padà ṣaṣáájú ọ̀darí ọ̀darí ìlú gbogbo ẹni tán bá fi ṣe olórí nínú ìjọ ni nínú ìlú ni ládùúgbò ni pé jẹ kánsílọ àbí gbogbo orú ìran aṣáájú tó bá jẹ òórì tí ẹ̀kọ́ lára nàbì sallallahu alaihi wasallam gbogbo challenges tí tó bá relate mọ́ leadership níjọ́ tó bá kọjú sí ọ o ànàbì sallallahu alaihi wasallam ọ sáàfù gẹ́gẹ́ bí dictionary tí kálukú ti mọ lọ yẹ tiẹ̀ o ànàbì bínú àmọ́ ká ọmọ mọ bínú ká sọ̀rọ̀ rẹ̀ bíi tànàbì yín sàn àlẹ sallallahu alaihi wasallam yẹn pé kò sí binu kò sí jà kò sí nkankan anabi ànábì lọ́ta àní ọlọ́ta àwa binu ó bínú nítorí gbogbo ọjọ́ tí wọn náà bá lọ́ta tó láwọn tán fúnlẹ̀ mọ́ gbogbo àwọn tán dìtẹ̀ rẹ bóò ṣe díìlì pẹ̀lú wọn tó tún fi ní ṣe lọ́n lára wọn torí yẹn a máa dọ̀tọ̀ ọlọ́run lára ọ̀tá yẹn nígbà tó o bá ṣe ju ti yẹ lọ ìjàlá ànábì jà sallallahu alaihi wasallam tá anabi wá ń pé àwọn ọmọdé ò ṣẹ̀yìn lójú ogun o ẹ mọ́ pa àwọn ọmọdé o ìyẹn máa ń fi sẹ́yìn pé àjà àdíjú nù àjà àfọ́jú lójú ogun àwọn obìnrin ò ṣe nǹkan fún wa o ẹ má dọ́dọ̀ àwọn obìnrin o ẹ má gègì o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin ẹ má wo mọ́ṣáláṣí ẹ má wo chọ́ọ̀chì o gbogbo ilé ìjọsìn ẹ má débẹ̀ o torí kò sí tí wọ́n ṣe fún wa ìtumọ̀ ẹ̀ ní pé à ń bínú àtún rí iná nígbà tá à ń bínú lọ́wọ́ àdíjú mẹ́ríkà kàn mọ́ ba nǹkan jẹ́ gbogbo ẹni tí ń bínú àbẹ́ni fẹ́ jà yóò tún rí ní tó lè kọ́ ṣe lára nàbì sallallahu alaihi wasallam ẹni tí wọ́n á yọ́nú náà tó fẹ́ kó tó fẹ́ kó jọjọ tó fẹ́ báwọn èèyàn ṣọ̀rẹ́ ó fẹ́ lọ́rẹ̀ẹ́ wọnú tù tiẹ̀ kọ́ lára nàbì bó la nàbì ṣe báwọn mùnáfíkì ṣe tí wọ́n mọ rin fín tí wọ́n mọ fẹ́ gbin lọ tí ó dẹ̀ mọ mú mara àti politics tó play láàrin náà nítorí reputation rẹ̀ ń pín ìfẹ́ kí reputation mi ó bàjẹ́ ìfẹ́ ká máa sọ pé Muhammad tó pa yakutulu asahabahu àwọn sàábẹ̀rẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ń tẹ̀lé ṣé èmi mú mọ̀ wọ́n mùnáfìkì ara àtọ̀ mọ̀ wọ́n mùnáfìkì wọ́n bà mí lórúkọ jẹ́ wọn ni mo tún pa wọ́n wọ́n bà mí lórúkọ jẹ́ wọn ni mo tún bá gbogbo wọn jà ó tún ní bá nàbì ṣe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́gbà àwọn ẹ̀gbìn kan mara nítorí kó lè rí àwọn èèyàn kó mara kódà nàbì kọ̀yàwó ẹ̀ ọ́ kọ̀yàwó tó lúwa ní kọ́ dáa padà ìyẹn Hafsa so ẹ̀kọ́ bóòlù àti kọ̀yàwó ìyẹn náà tún ó tún wà ń bẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé àjọṣepọ̀ ọlọ́kọ láya ó lè yíwọ́ a lè rò pé yọmọ dùn kọ́mọ dùn mọ́ kí tún ní bò ní ìyẹn tún ṣeé ṣe léyìn òun náà kí o ká nígbàlá nàbí ọkọ ìyàwó rárá kò bá di wàhálà fún gbogbo ọkùnrin àbóbìnrin tó fẹ́ẹ́ fi lé ọkọ lẹ̀ kí àwọn tá nàbí ò ṣe rí mọ́ ní ìkíní àwọn ọmọ burú jáì ọmọ débi tọkọ rẹ̀ ó fi lù ú pa débi tí ó fi kú tí ó máa rárẹ̀ nílé ọkọ àbí tí ìyàwó rẹ̀ ó fi fògùn sóúnjẹ fún un dodo ẹ̀ pátápátá ọlọ́run gbé ìgbésí ayé ànábì kalẹ̀ gẹ́gẹ́ bí example fún gbogbo nǹkan tí ń bá máa ń ṣe wá nínú ayé àti challenges bẹ àti dùnnú bẹ àtayọ̀ bẹ àti gbogbo ẹ nbẹ nù gbèsè ayé ànábi àwọn reason tá a fi gbọ́dọ̀ gbé sarah nabawiya tá a fi gbọ́dọ̀ gbé yẹ̀wò ní fèmí rẹ láti máa wá mu tiwa ń bẹ nígbà tọ́lọ́run ti ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha al-yawma al-akhir wa dhakara Allaha kathira nínú nǹkan tí a tún fi gbọ́dọ̀ kákòlé kan ìtàn gbèsè ayé ànábi sallallahu alayhi wa sallam ni pé a lè fi kuraani lẹ ibẹ̀ ni mọ̀nà wá wà a sì lè fi súnà ànábì sallallahu alaihi wasallam múlẹ̀ kí lànábì sọ kí lànábì ṣe kí wọ́n ṣe lójú ayé ànábì kí ló wí sí nígbà tí wọ́n ṣe níbẹ̀ láti mú oríire àti mọ̀nà wa níbẹ̀ láti mú àwọn òfin ẹ̀sìn tábà ń ka àdìsí lẹ́yọ kọ̀ọ̀kan tán fi lé wa lọ́wọ́ kínkínkínkínkín ẹni tó sọ̀rọ̀ yẹn a ní mọ pàtó personality rẹ̀ ẹ nígbà tá a bá mọ personality rẹ̀ a lè gbọ́ a lè gbọ́ ohun ń sọ yé nígbà ẹ E, èèyàn márùn lè máa sunkún nísìn èèyàn márùn lè máa sunkún kó sì jẹ ẹkún ọ̀tọ̀ọ̀tọ̀ tí ra wọn wọn sun ẹnìkan lè rẹ́rìn rẹ́rìn rẹ́rìn débi tómi ẹkún ọmọ jáde lójú rẹ̀ ni tó bá rí tí ọba ní irin bọ̀ òun ò sí ọkàn romi lójú rẹ̀ yóò ní kí lọ pa ẹkún yóò ṣe bí ń ẹnìkan lè kírora kómi ọ jáde lójú rẹ̀ inú ẹnìkan sì lè dùn dùn dùn dùn dùn dùn dùn dùn ìdùnnú ayọ̀ kó mi ẹkún jáde lójú rẹ̀ ṣẹ́yìn pé kì í ṣẹkún ìbànújẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tọ́rọ̀ bá ṣojú láti bẹ̀rẹ̀ ni ó mọ ìyàtọ̀ láàrin gbogbo àwọn ẹkún wọ̀nyí ẹni tó bá kàn rí omi lójú gbogbo wọn lásìkò kan náà òun ó ṣe bí gbogbo wọn ń sunkún ìbànújẹ́ papọ̀ ni bẹ́ẹ̀ ni n tán pè ní history life èèyàn ṣe rí tá bá ń yọ àdìsí lé ọ lọ́wọ́ ń pé wọn là nẹbi sọ báyìí ìjọba yìí ọmọ wa nípa ọmọ ní imagination ọdẹ mọ yà sójú ọmọ ní rànràn àti dandan paul anabi ṣe rí gẹn kí lè tó sọ pé kàn máa pa àwọn èèyàn kí lè tí wọn ń jà káàkiri báwọn táwọn ní jagun ah yìí ṣe tí ń jagun ṣé kò fẹ́ láàfíà ni kí ló fogun <laughs> kí ló fa wàhálà ṣe jẹ́jẹ́ làwọn èèyàn lọ tí ń lọ nǹkan lọ bá wọn lé wọn tí ń tí ń lọ bá wọn lù wọn tí ń dà wọn láàmú so àfi kọ́ ọmọ tàn kọ́ ọmọ bí ọ̀rọ̀ ti ń bọ̀ ló fi lè ṣe yàtọ̀ láàrin ẹkún kọ̀ọ̀kan táwọn èèyàn ń sun ta ní ń gé àlùbọ́sà tó mi ẹkún fi dà lójú rẹ̀ ó lè mọ yàtọ̀ ó lè mọ ìyàtọ̀ ìyẹn ni pàtàkì síra nàbàwíyà yóò ju personality ànábì tó bá ti wá mọ personality ànábì sallallahu alayhi wa sallam yóò ju lè gbọ́ kúránì yìí torí gbà tọ́lọ̀ ń bá ní uqtuluhum haythu saqiftumuhum gbogbo bí ẹ bá ti bá wọn pàdé ẹ máa pa wọn ìgbẹ́nu àlùkùránì kí wọ́n á ṣe àwọn òwò làlùkùránì ní àmọ́ pátá bá ti bá pàdé sẹ́mukẹ́ni bá fẹ́ bá làlùkùránì ló kọjẹ́ ẹnu bí tí ó kàn ra kọ́ọ̀tì síta nù bígbà kan rẹ fídíò tiẹ̀ náà sórí Facebook ní tán kàn ra wọ́n gé e lérí wọ́n gé e lábẹ́ wọ́n kàn ra mú bí wọ́n fẹ́ lò tí wọ́n ti bà ọ́ ló kọjẹ́ sògbólóhùn kan tó bá ń wí lọ́wọ́ ń bẹ̀ ni nìkan ni wọ́n máa wá lò tí wọ́n náà wò ń ah, kọ́mọ kasuna nabi sallallahu alaihi wa sallam àwọn ṣeéṣe àti mọ̀ṣe tó wà ń bẹ̀ nígbà tó o bá ní access sí dítẹ́ẹ̀lì ìbò lọ́rọ́ tí ń bọ̀ wá kò ní yí ọ sí kí ni túmọ̀ wa ń sọ yìí nabi wa ń sọ báyìí sí ó ṣeéṣe kó o padà wá ní íméjì tí ó correct nípa Islam kó o ní understanding tí ó correct nabi sallallahu alaihi wa sallam yóò jí o ṣe ẹ̀sìn rẹ náà ṣe ẹ̀sìn ṣe nígbà

àwọn àfáà wọ́n gbìyànjú púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo mẹ́nu lélẹ̀ kan bó wọ́n ṣe kó síra nàbàwí àjọ à ń fè ní ṣe introduction ìwọlé sínú interface ṣe gẹ́gẹ́ wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ẹ ń pé ìtàn nàbì sallallahu alayhi wa sallam láti bẹ̀rẹ̀ dé parí bó ni ó ṣe lákòjọ àmọ́ àmọ́ unfortunately bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ a tètè rí gbàrà tá nabi sọ sọlám tán ti bí sáyé ẹni tí wọn ń kọ tán rẹ̀ torí wọn mọrú ọmọ táwọn bí tẹnìkan fi wàhálà yìí láti jòkó máa kọ ìtàn rẹ̀ kódà náà bá ọmọ tí wọn bí ni àárẹ̀ ni tí ó gbé kámẹ́rà nkìnnà ẹ má kọ ẹ kún máa bá wa fídíò gbogbo ti ń ṣe láti bẹ̀rẹ̀ dé parí torí ti ń ṣe yẹn là á fẹ́ fi ṣẹ̀sìn àfẹ́ mọ̀ àfẹ́ mọ̀ tí ò ní láyàfi àmọ́ kálukú ọmọ ó pé fọ́ọ̀tì tán nígbà tó di pé ìránṣẹ́ dé kan tó máa mọ̀ pé ànábì ọlọ́run ni àwọn tó wá gbà láàrin nẹ́bí ọlọ́run yẹn náà tó nǹkan ẹ̀mí tí wọ́n náà balẹ̀ wọ́n fìtínà wọn ẹni tán ń panu ẹni tán ń lù sáwọn yìí ni ọmọ rìkọ́ọ̀dù kọ nǹkan kalẹ̀ kò tí ì sásìkò kò tí ẹ̀ sí ọkàn tí ì balẹ̀ wọ́n bá tiẹ̀ kọ́ nǹkan kùránì ni wọ́n sì ń kọ́ nígbà náà. sọ nígbà tá nẹ́bí sọ́lá sálàm tí wàá dé Mọ̀dínà tọ́kàn balẹ̀ àwọn tó nẹ́sẹ̀sùì nínú súnánù ni wọ́n ń kọ kalẹ̀ ànábì fi lẹ́tà rẹ̀ nìkan ẹnìkan á bá nẹ́bí sọ́lá sálàm ká bá mi sọ àwọn ọ̀rọ̀ nígbà tá anabi sọlá sálàmù kúrò láyé tán wọ́n ti kó kuraani jọ ọlọ́run ti sèwà alukur'an níbi kọ́ máa lé kọ́ máa dín ọwọ́ akusunna anabi sallallahu alayhi wa sallam láwọn òfin ṣe àti mọ́ṣe òun ò tètè lákòójọ ẹni tọkọ àwọn kálukú tọkọ tiwọn lójú ayé ànábì kálukú kọ kélekèlé ẹni tọkọ kínkínní ẹni tó kèé ṣe pé kíkọ yẹn náà pọ̀ gan nígbà tó wá di pé wọ́n rí i pé kíní ìyá mẹ́sìn ń bẹ tá a bá tètè kó jọ yóò tún dáwọ́ rú yóò dẹsẹ̀ rú jù báyìí lọ ìgbà tí ń fi ń di lẹ́vù àwọn tábìrin náà láti ra àwọn tí ní àkọọ́lẹ̀ tí ń yanjú bọ̀ wá díẹ̀díẹ̀ àmọ́ nígbà tó tó yanjú dáadáa lẹ́vù àwọn àtibá àwọn tábìrin náà àwọn tó dé lẹ́yìn àwọn tábìrin náà ni àwọn ọba àwọn sàábí láyé àmọ́ wọ́n bá àwọn tó bá àwọn sàábí láyé generation wọn ni àwọn súnà ti ń di kíkọ àmọ́ ìtàwọn náà mójútó ni pé èwo láì ṣàlùwàlá èwo láì kírun èwo láì fi gbàwẹ̀ àwọn òfin ṣe ṣe mọ́ṣe òun làwọn náà mójútó. ṣẹwárí ti ń jẹ́ síra nàbàwíyà ni pé kì í ṣe ṣe ṣe mọ́ṣe nìkan anábì tó pàṣẹ ń pèsè àti mọ́ṣe ṣebíjọ́ kan ni ó yẹn nǹkan kan ní ń bábọ̀ wá ìtàn làwọn ò gbé láti bẹ̀rẹ̀ dé parí wọn máa sọ lọ nínú tàn yẹn ni ó ti máa jẹyọ pé ń jọ báyìí tí nǹkan báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lànàbì pẹ́ nìkan láṣẹ pé ó yá ṣe báyìí èyí táfa aládìsí ti fi sínú hadisi pé anabi pàṣẹ ńjọ kan pé ṣe báyìí kí ni ń ṣẹlẹ̀ bọ̀ wá kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ọdún síra nàbàwí alẹ́ ti gbọ́ ẹni tó ń pìtà anabi láti bẹ̀rẹ̀ so ìtàn yẹn nu àtẹnudẹ́nu ni wọ́n ní ń bá dé sàbí anabi sọ sọlá ó lè kó àwọn kan jọ kọ́ máa pìtàn fún wọn pé lójú ayé anabi báyìí báyìí báyìí ńjọ báyìí káwọn báyìí wá ṣẹlẹ̀ bá ṣe jagun Badiri ó lè pa ìtàn náà láti bẹ̀rẹ̀ dé parí èèyàn tó kú lójú ogun Badiri òun ni wọ́n ń pè ní magazi kí làwọn ogun tó ṣẹlẹ̀ àwọn èèyàn wo ló kú síbẹ̀ àwọn wo ni o àwọn wo ló àtẹ́ǹdì ogun bó lógun ṣe ṣẹlẹ̀ bó ló ṣe parí kí ló fa ogun láti bẹ̀rẹ̀ dé parí àwọn kan kó àwọn kan jọ tán kàn ń fẹnu pìtàn yẹn àwọn tán ń gbọ́ náà ń pa fáwọn ọmọ wọn ìtàn àtẹnudẹ́nu ni sẹ́mi kí yọ́ọ́ máa lé yọ́ọ́ máa dín so ní síra nàbàwíyẹ ò fi wà lọ́kì láti wà tètè rákòjọ ọ̀rùwà tó gbọ́n Zubair nínú àwọn aṣáájú wa nú ẹ̀sìn ní tábìyẹn ni wọ́n ló lákọọ́lẹ̀ kan tó kọ ìtàn sí toró gbọ́dẹ̀dẹ̀ ìyàwó Aisha ọmọ sísítà ìyàwó Aisha ọmọ ẹ̀gbọ́n ìyàwó Aisha ni wọ́n ló lákọọ́lẹ̀ àwọn ìtàn tí ń gbọ́ lẹ́nu ìyàwó Aisha àwọn èyí tí ń gbọ́ lẹ́nu àwọn sàbí mi náà wọ́n ló lákọọ́lẹ̀ kan tí ń kọ́ sí àmọ́ àwọn àkọọ́lẹ̀ yẹn tẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni Aban ibn osman Wahab ibn Munabbih òun náà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni alimam ibn Shihab zohri zuhri Muhammad ibn Shihab az-Zuhri òun náà lákọọ́lẹ̀ tí wọ́n ní ń àwọn tóun náà gbọ́ lẹ́nu àwọn sàábì kọ̀ọ̀kan tó bá láyé nínú tàn nàbí sallallahu alaihi ń kọ́ sí. muhammadu ibn ishaq lòun ló wá dé lẹ́yìn àwọn wọ̀nyí òun ló wá kọ́kọ́ ṣe tíra tó tóbi ó wá pa ìtàn láti wẹ̀ wọ́n ló kọ́kọ́ ń pé kákọ́ síra lọ́nà tó yanjú dáadáa tó dẹ́wà comprehensive òun ló kọ́kọ́ ṣàkójọ muhammadu ibn ishaq afáàgbà tó sì gbajúmọ̀ nílànà ìpè kápítà nàbí sallallahu alaihi ni bẹ́ẹ̀ náà ni musa ibn uqba àti lẹ́yìn tí wọ́n Waqidi tóun náà kọ Magazi lẹ́yìn tiẹ̀ náà ẹ Ibn Sa'd tóun náà kọ Tabaqat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Imamu Tabari ṣẹ̀ṣẹ̀ wá dé òun ṣẹ̀ṣẹ̀ wá kó gbogbo ẹ̀ ńlẹ̀ ó fi tàwọn àwọn sàábé náà sí kúláfà gbogbo àwọn tó joyè lẹ́yìn ànábì ó fi gbogbo tán gbogbo wọn sí. kí la fẹ́ lò ní pé bí kinní ẹ̀ ṣe padà wá dìvẹ́lọ́pù nù àmọ́ kì í ṣe gbàrà tá ànábì sallallahu kú àbí lójú ayé rẹ̀ ni wọ́n ti wá ń kọ́ ọ history rẹ̀ kalẹ̀ ìyẹn fakọ ẹ sí pé tá a bá ń gbé àwọn síra nàbàwíyà yẹ̀ wò àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tá a mọ rí bẹ yóò mọ jẹ ntọlẹ àwọn tọ́lá làáfíà wà ń bẹ àwọn nǹkan tí a ní lárídájú pé ṣé bó bí ṣẹlẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ nítòótọ́ hangba tá ànábì ń bẹ nínú kòtò gògó ránjọ kan yẹ̀wúdì kan wá wá wá kọjá níbi tọ́ wà ìtàn yìí ta ló ṣojú padà tó bá yẹ pé sàbí ló ṣojú ìjọ lálàáfíà ìpèsàbí yẹn pìtàn yẹn tòótọ́ tí èsè pé àwọn kan ni wọ́n ní àwọn gbọ́ lẹ́nu ẹnìkan tí wọ́n dákú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àìsàn tí mo ṣe chain report àbí kọ́ ẹ́sìpẹ́ ni tí ń pìtàn yẹn gan ọ̀rọ̀ wulẹ̀ sójú ẹ̀ rárá ẹ Ibn Shihab Zuhri lápèjú ọba àwọn sàbí kọ̀ọ̀kan láyé ìwọ̀n ń pìtàn tó ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam àbó pìtàn tó ń ṣẹlẹ̀ nígbà tá ànábì ò tiẹ̀ wulẹ̀ tí ì dà ànábì ọlọ́run kì í ṣe pé kò sójú ẹ̀ kódà kò sójú àwọn sàbí tó túbá láyé gan àwọn sàá ẹnu sàábé tó bá láyé kò sójú àwọn èèyàn náà so tí n túmọ̀ sí pé kíní yẹn ti gé rìpọ́ọ̀tù yẹn ti gé bẹ̀tẹ̀ àtẹnudẹ́nu ni òun kàn sọ pé òun nínú tóun gbọ́ ìtàn tóun gbọ́ rèé so kò sẹ́ni tó rárí dájú pé tàn yàn lálàáfíà kò sì sẹ́ni tó rárí dájú pé lálàáfíà irú tàn bí àwọn àfọ àkójọ àwọn àkójọ náà náà ń pè ń sera ń pè àwọn tàn yìí ló lè jẹ́ kí history Islam odòdìndì tẹ́ bá ní ẹ yọ kúrò ńbẹ̀ yọ pẹ̀dín nígbà tá a sì wá tó sì difficult fún wa láti mọ èwo ló lálàáfíà èwo ni ò lálàáfíà ń bẹ ẹ ìyá àmọ́ jà pé nírọ́ ká sì mọ̀ pé gbogbo ẹ̀ ní òótọ́ àwọn èyí tó dá wa lójú pé ó lálàáfíà wà ń bẹ àwọn èyí tí ó dá wa lójú pé kò lálàáfíà wà ń bẹ bẹ tọpọlọpọ rẹ wà lọ́wọ́ àárín léyìí tá a rà rí dájú ẹ irú ọ̀rọ̀ tá anabi sọ̀rọ̀ sọ fún wa ń pa àwọn ọmọ Ísírẹ́lì àtàwọn làbárì tá a làbáàdì tẹ bá gbẹ́ nǹkan náà ń jọkàn ànábì dáwúdà a rí nínú lọ́dọ̀ àwọn ọmọ israẹli nǹkan náà ànábì dáwúdà kíní nìkan wá bá obìnrin kan wá ní kíní kan àwọn ìtàn wọn yẹn tẹ bá nírọ́ ni tọ́ba lọ́ọ́ jó tọ́ ẹsẹ̀ lọ́hùn tẹ bá sì ní ẹ òótọ́ ni tọ́ba lọ́ọ́ jẹ́rọ́ ó ṣe é ṣe nabi ẹ purọ́ àbí kẹ́ so ẹ dúró lọ́wọ́ àárín ẹ mú kẹ́ mú làákà yìí mbẹ ẹ gbọ́ kẹ́ mú làákà yìí mbẹ bẹ́ẹ̀ náà wá ní àwọn sítórì tí wọ́n bá fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní síra nàbàwíyà tó gbajúmọ̀ tí gbogbo èèyàn ń wí káàkiri sẹ́sì pé àtẹnudẹ́nu ni wọ́n fi gbà á kó tó lákọ̀ọ́lẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ adó ẹ̀jẹ̀ akẹ́kọ̀ọ́ ń bẹ̀. tíyẹn bá bá nǹkan kan pàdé nípa ṣé lè ṣe lè ṣe wá bàlá káìmù pa ànábì ṣe báyìí tòótọ́ tó bá ní ọ̀bàlá káìmù tó bá jẹ́ pé bó ti rí nìyẹn ó jẹ̀bi. yìí tó bá sì wá gbé tó bá tó bá lọ dì mọ́kàn tó lọ mú dájú ẹ̀sìn ńbẹ tó mú àkìídà ńbẹ tí ọ̀bá lálàáfíà ó ṣe ẹ̀sìn ṣe ni wọ́n fi ní àyè mú àkáàmù ń bẹ àwọn òfin ṣe ṣe àti mọ́ṣe àyè sì mú ìgbàgbọ́ ń bẹ àmọ́ àmọ́ mú ẹ̀kọ́ bó láṣẹ ṣayé àti ẹ̀kọ́ bó láṣẹ gbọ́ àwọn èyí tó jẹ́ súnà yìí àmọ́ mu nínú síra nàbàwíyà nítorí pé àfa àwọn Abdulrahman ọmọ Mahdi nínú àfa àgbà aládìsí tọ́lọ́ni wọ́n ní ìdá wọ́n ló sọ pé ìdá àrọ̀wáyé náà àní nàbí yìí fil gbogbo ìgbà tá a bá gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam níbi tọ́jọ́ mọ́ aláàlíre haramu rè ẹ ṣe báyìí ẹgbẹ́rọ̀ ṣe báyìí ẹ sọ báyìí ẹgbẹ́rọ̀ sọ báyìí nǹkan báyìí bá lu alájẹ nǹkan báyìí ọba ajẹ́ tẹ́ bá fẹ́ yàwó bẹ́ẹ̀ ti fẹ́ ni bẹ́ẹ̀ bá tajà bẹ́ẹ̀ ti ra bẹ́ẹ̀ ti tà á ni bẹ́ẹ̀ ti rà á ni bẹ́ẹ̀ ti kọ ìyàwó lẹ́ni àti gbogbo òfin bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ẹni tó bá pààyàn kí ni ìdájọ́ ẹni tó bá jáwẹ̀ bó lẹ́ ṣe hajj yín bó lẹ́ yọ zaka yín gbogbo irú àwọn òfin bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé ni àdìsí rọ̀ mọ́ ó ní shaddadna fil asanid àáfà àwọn tí ń gbà wá àti ìwádìí wa nípa ta ló gbélé ìwá sanbára wọn láyé sanbára wọn pàdé sólóòótọ́ ni sókùrú èèyàn ní ṣé mọ ẹ ṣe mistake níbi àwọn tí ń gbà wá bí ẹ ṣe mistake àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfà àwọn ìwádìí yẹn lè wàǹtakọ́dínà rìjẹ́àlì àáyẹ̀ wò àágbọ̀n gbogbo àwọn tó gbà wá àgbọ̀n wọn wò yẹ́bẹ́yẹ́bẹ́ wàyídàrọ wáyé náà fi fadailil a'mal àmọ́ tó bá ti jẹ́ sí pé àwọn àdìsí tá à ń gbà wá àdìsí pàtàkì tọ́jú òbí àdìsí eye ládàwò ní bẹ́ńbí kí yóò mọ ẹjí lóru yẹn náà fìlà àtàwọn iṣẹ́ rere àwọn láti ń bẹ fún wọn wàtàwáàbù wàlẹ̀kọ́ọ̀bù àti eye ládàwò ní bẹ́fẹ́ni tó bá ṣe báyìí eye ìjìyàwó ní bẹ́fẹ́ni tó bá ṣe báyìí wàlmùbáhàt kò ní ládánú kọ̀ lẹ́sẹ̀ nù nǹkan tí yẹn máa ń ṣe normal in life tó bá yẹ pé irú yẹn làdíìsì bá wa wà dá àwàt àbáwọn àdúà nípa ah, àdúà yìí àdúà nábì ni àdúà yìí lálùbáríkà púpọ̀ àdúà yìí wọ́n ní ládán bẹ́ẹ̀ tí yẹn bá lè máa ṣe láàárọ̀ ẹni tasa halinafil asanid kò bá àmọ́ làlàáfíà àmọ́ fi sínú ìwé wa àní máa fà á le ni wọ́n fi fi síra nàbàwíyà náà sínú àwọn agbọ́nrin yìí pé àní máa fà á le inú sáfùn lòun náà wà àtàwọn tàfàṣírù pé àdìsí ẹ̀yìn àyà yìí bó ní sàábé yìí ṣe tú bó ní Ibn Abbas tú bó ní kinní kan ṣe tú ànímọ̀ hmm. fàálì nítorí tẹ́ bá ní kẹ́ fàálì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀la láàfíà ìyẹn jẹ́ kí ni ń nàbàwíyà àti bó ní reliability àǹfààní tá a fẹ́ mú bẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a fi parí ẹ̀ kó tó di pé a máa parí introduction wa yìí òun ni pé anabi sallallahu alayhi wa sallam tó lù wá sí gbogbo aráyé nígbà tí ọlọ́run gbé anabi sàlám dìde báwo ló bá ilé ayé sí báwo ló bá pàtàkì jùlọ àwùjọ tó ti dìde nílẹ̀ lárúbáwá báwo ló bá a sí tí a fi gbọ́ mẹ́sẹ̀gì rẹ̀ yìí pé kí ni ntọ́báwálé ayé gẹ́gẹ́ torí pé challenge tọ́ba wa ń ta náà láti torí ẹ̀ gbé anabi dìde pé kọ́lọ̀ kọ́lọ̀ solve problem kọ́lọ̀ face challenge ni kí ni challenge tó wa ń ta kí ni problem tó wà ń ta gbogbo ẹni tá a bá fi ṣàdarí ìjọ àbádarí company bóyá CEO ni tó bá ṣẹ̀ṣẹ̀ dé nígbà tó bá máa jókòó lọ́fíìsì àkọ́kọ́ nínú àwọn study tí ó kọ́kọ́ ṣe ni pé kó gbọ́ company tóun ti fẹ́ ṣiṣẹ́ kó gbọ́ yìí kí ni challenge tí wọ́n ní wọ́n ní kó ṣe SWOT analysis kó understand the strength kó understand the ìbò ni wọ́n wíìkì sí tó bá understand méjèèjì nìtàn ó wà understand àwọn opportunities or understand the threat ti company tani ọwọ ahẹ the threat wo ni ilẹ̀ ń kojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anabi sallallahu alayhi wa sallam nígbà tó dé láti wá jíṣẹ́ kí ni problem tó bá kí ni problem tó bá tó ní láti wá solution sí láàfin máa wá wò pẹ̀lú problem tó bá àtìgbà tó fa ayélẹ̀ tó fẹ́ kúrò láyé ǹjọ́ ṣàṣeyọrí àbí ọ̀ṣàṣeyọrí issue tó bá àti ńgbà tó fa ayélẹ̀ ṣó ó rí bí issue yẹn so problem yẹn ti solve àbí ọ̀ solve láwọn kí alhamdulilayi ó ṣàṣeyọrí a kò ríbi ṣàṣeyọrí anabi sallallahu alayhi wa sallam bá ẹ bọ àti oníranrin iye tó pín sí ọba nílẹ̀ Lárúbáwá kìí sí ilẹ̀ Lárúbáwá nìkan ọba ní ilẹ̀ àwọn Faris ti padà di Iran lẹ́nìí àtàwọn ibìkan ní ilẹ̀ Iraki anabi bẹ bọ níbẹ̀ àwọn amọ̀ bọ náà àtàwọn òòṣà míì náà tí wọ́n tún ń bọ níbẹ̀ nílẹ̀ lárúbáwá wọ́n ń ja òòṣà lóríṣiríṣi wọ́n ní hubal wọ́n ní ọ̀zá wọ́n ní láta wọ́n ní manat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òòṣà àwọn òòṣà tán láà nábì bá sallallahu alayhi wa sallam ní kaaba wọn ló lé ní three hundred òòṣà tí ń bẹ ní kaaba ní mọ́sálásí kaaba kan náà tá a ti ń lọ ṣe ájì wọn òòṣà tó bá ń bẹ wọn ló lé ní three hundred nígbà sallallahu alayhi wa sallam tí wọ́n àwọn tó ń sin eléyìí ọ̀tọ̀ àwọn tó ń sin eléyìí ọ̀tọ̀ àwọn tó ń sin eléyìí ọ̀tọ̀ àwọn kan ń sin gbogbo ẹ̀ ẹnìkan tẹ́ bá wá ọmọ ibi tẹ́ wà lọ ni tẹ́ bá bá fẹ́ fẹ́ yàwó òòṣà báyìí ni wọ́n máa ń lọ bọ fún yàwó tá a bá ń wá òjò òòṣà báyìí ni bí Yorùbá náà ṣe ní lọ́tọ̀ọ̀tọ̀ ń pé ẹ bá Ọya lẹ́lọ bá fẹ́lẹ̀ ẹ kinní kan Ṣàngó lẹ́lọ bá fẹ́lẹ̀ tẹ́ bá jọ mọ́rin ẹ lọ bá ẹ lọ bógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà wọ́n ní Mọ́kà kì í ṣe pé kọ́mọ Yorùbá mọ̀ tán rẹ̀ jẹ́ ń pé yorùbá ní páwà kan tí ò gbọdọ̀ parẹ́ tẹ́sí pé a ní rìsọ́sìsì a ní àwọn spiritual kinní kan tẹ́sí pé ní tradition wa tá a gbọdọ̀ jẹ́ ọ parẹ́ àwọn ìlú tó ní ìjù wa lọ tí wọ́n ti da tiwọn lẹ̀ ńlọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò lágbàáyé tẹ́ develop wọn ta ló sọ fún yín pé òyìnbó náà ti fìgbà kan ní nínú history wọn àwọn oògùn ti jẹ́ burúkú idán ti jẹ́ burúkú tọ́ vat idán tó kọjá ká mọ mú ìwé àtẹ̀dùn papọ̀ ẹ lọ ká tan wọn ẹ lajú ẹ má dúdú ojú ara yín wọ́n paati wọ́n fi tẹ̀síwájú wọ́n fi débi tẹ́ẹ̀rí tí wọ́n dé wọn wọ́n paati wọ́n jù ú lẹ̀ wọ́n láwọn fẹ́ mójútó science àwọn ògbójúlé superstition mọ́ ńlẹ́ rí wọ́n fi tẹ̀síwájú lórí wọ́n fi pé táà náà bá tẹ̀síwájú àfi ká fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ bó e jẹ́yàn lọ síwájú ẹ mọ̀ jájo rẹ̀ yìí ni gbogbo ìlú tí wọ́n ti ń gbogbo ìlú tọ́mọ nàìjíríà ń sá lọ yẹn ṣẹ́bọ ni wọ́n ń ṣe ń bẹ̀ gbogbo ibi tá à ń sá lọ tó sáfẹ́ gba visa Canada òòṣà ńláńlá kan tí wọ́n ń bọ ní Canada tán fi débi wọ́n dé òun dà tí wọ́n mójútó sàlẹ̀ yín pé àfi kẹ́ kẹ́ sọ̀rọ̀ lé bàbá bàbá dìvẹ́lọ́pù àṣà Yorùbá àbí kí n sọ pé ká yí àṣà ká rìváìvù àṣà Islam ọ̀tá kò wò bẹ̀tẹ̀ èyí ṣe jẹ́ kí ẹ bá ti fẹ́ discourse àṣà Yorùbá dúdú gbà àfi kẹ́ discourse òòṣà àtẹ́bọ̀ ṣé a ní nǹkan tó ní láàrí inú àṣà wa tó ta Yorùbá ní ìwà àtijú ẹ̀ sọ̀rọ̀ ń pẹ̀ ẹ̀ ìwà ìmúra ọmọlúàbí tí yorùbá ní ẹ sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀ àwọn ọmọ yín ń wọ̀wọ̀ kú ọ ẹ sì mójútọ́rọ̀ àṣà ẹ mójútọ́rọ̀ yorùbá nation ọmọ rẹ ń wọ̀wọ̀ kú ọ ṣé ọmọ rẹ ìmúra rẹ comply pẹ̀lú yorùbá kọ́kọ́ rí i pé gbogbo àṣà àti ṣe àtọmọlúàbí tí máa wà lára ọmọ yorùbá gẹ́gẹ́ bí àṣà àrìváìvù ilé yẹn islam faramọ́rú ẹ̀ àwọn káwọn kí wọ́n bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń pa àṣà ọ̀rọ̀ eégún àtẹ̀yọ ẹ̀yọ nǹkan kan yìí náà ní rádaràda ni wọ́n ní ń tójú bẹ́ẹ̀ lọ tá a bá ń pìtàn tọ́lọ́n bá gbà láàyè tá a bá ríbi mẹ́nu débẹ̀ àwọn olóògùn gidi tí wọ́n wù ọ́ tí wọ́n máa sọ gbogbo kíni kí ló dì kí ni sí ọ láwọn olóòṣà àwọn bàbá òòṣà àwọn ìyá òòṣà táwọn èèyàn máa travel lọ bá wọn lọ yẹ nǹkan wò tí wọn ní ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ lálẹ́ àbí máa kówó ẹyọ kan wọn lówó ẹyọ wọn wù ọ náà ni wọn sì máa sọ wọn wí tó bá ti dá dúró ni ó ti dúró tó bá ti dá dúró yóò máa sọ dodo gbèsè ayé rẹ fún ọ lọ níbẹ̀ nu wọn tí ọkàn ni ó mú mi nílẹ̀ lárúbá ká nábì ó tó dé ni o lódú ẹ̀ lànàbì bá odò ntẹ́yìn ní kọ́mọ́ parẹ́ yìí lódú ẹ̀ lànàbì bá mọ́kà wọ́n parẹ́ nínú wọn fi tẹ̀síwájú ló fi débi tí gbogbo wa fẹ́ délé ni sallallahu alayhi wa sallam níbẹ̀ nu wọn tí ó kàn ni ó mú mi ni omi tó bá mu kù náà ni ó gbé síwájú ó sì mọ gbogbo gbèsè ayé rẹ̀ ni ó ṣàlàyé wọn wọ́n parẹ́ nílẹ̀ wọn fi di ilẹ̀ mímọ́ làlìjẹ́ náà fi yọ wọn lẹ́nu mọ́ táà náà bá tẹ̀síwájú àfi ká fi àfi ẹ̀yìn tẹ́gùn máa fi sọ̀hún àánú wà á fẹ́ bọ́ sẹ́yìn ká lè tẹ̀síwájú ká lè ṣàṣeyọrí ibi tá a ti yà lọ́bẹ̀ ni pé anabi sọ̀rọ̀ sálàm bó ti gbá ilẹ̀ mọ́kànù àti gbogbo agbègbè ẹ̀ kò sẹ́sìn kan tó níláárí òòṣà gbogbo wọn ń bọ̀ afáwọn kọ̀ọ̀kan táwọn kan rí fìrìfìrí ń pé ah ṣé ó wáyé kí wọ́n wọ́n ará anabi kan jíṣẹ́ fún wọn o but common sense ń sọ fún wọn pé kì í ṣòṣà ló yẹ ká máa sìn kí wàá ló yẹ káwọn sìn kò yé wọn sí. Si pé ọba tó dáhùn òòṣà yìí tá a rí sójú yìí òun ló yẹ ká sìn but ọlọ́run ò communicate wọn àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tààrí example fún wọn ní nílẹ̀ lárúbáwá kódà ní mọ́kà náà tí gbogbo yẹn bá ń ṣòṣà kò ní bá wọn sí yọkàn mọ wò wọn ràn àmọ́ kò ní direction ń gún ọmọẹ̀sìn tó yẹ kó wọn ò sí àwọn kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ bó àwọn ẹlẹ́mìí náà sì tán bẹ tán darí ayé nígbà náà tó rágbára tó tóbi jù láyé nígbà náà agbára méjì ni agbára àwọn Persians táǹpẹ̀ ní Faris tó di ilẹ̀ Iran lẹ́nìí àti rúra Kurdistan yẹn àti agbára àwọn àwọn Byzantinians àwọn tí wọ́n ń pè ní àwọn Rome àwọn wà ní gbogbo tí ń jẹ́ Sham nígbà náà eh? Syria Palestine Jordan àti Lebanon ilẹ̀ tá ànábì yín sá jésù gbénu ilẹ̀ yẹn náà ni gbogbo ànábì àwọn ọmọ ìsírẹ́lì àkàràkàrà àbí tí wọ́n gbénu láti gbà tá ànábì ibrahim aleyhi salatu wasalam ti sẹ́tù síbẹ̀ ilẹ̀ christianity làwọn ilẹ̀ wọ̀nyẹn ilẹ̀ àwọn júù ni yehudi làwọn ilẹ̀ wọ̀nyẹn nígbà tá ànábì ibrahim débẹ̀ ni o kì í ṣe ṣáájú ká ànábì ibrahim tó débẹ̀ lárúbáwá ti wà ń bẹ̀ ṣáájú kí mo fẹ́ lò ní pé kí ni christianity náà dáa nígbà tá ànábì dé ṣé ẹ mọ̀ pé kò bá mọ̀ necessary fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam láti wá túnṣe jẹ́ mọ́ tí christianity bá ṣì valid gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run ìbẹ́nu kẹ́ kàn mọ́ spread tó ti wà ń ta àwọn náà ni èwo tún ni kẹ́sìn mi ò tún dé kó tún parẹ́ àmọ́ version christianity wo ló kù ń ta nígbà náà ọ̀rọ̀ ọlọ́run fún rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ alukur'an nísìnyí pé kur'an ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ nìkan ló wà ń bẹ ọ̀rọ̀ láì kan péré nínú ọ̀rọ̀ anabi muhammad kò sínú kuraani táwa mùsùlùmí mú yẹn kò ní wọ́ọ̀dù ẹyọ kan báyìí wọ́ọ̀dù ẹyọ kan gbólóhùn kan lásán ní pé mo lásán anabi ò ní nínú kuraani gbogbo ntọ́ bẹ̀rẹ̀ dé parí ntí ń wọ́n kọ kódà tán bá tún náà ẹ̀ pé ìwọ muhammadu òun kọ́ ló léde yẹn òun kọ́ ló ní ti bẹ́ẹ̀ kò sáà ìdíyà rẹ̀ nínú alukur'an torí kò yẹ yí àwọn tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ pé Muhammad ọkọ̀ kur'an yẹn ńkọ ọkọ̀ kọ̀kọ́ kọ̀ mọ̀ sí gbogbo ti bẹ́ẹ̀ wọ́n ń wí fún ń dìlíva rẹ̀ fún wa èyí tán bá tún fi báwọn náà wí tán fi já tán fi já bímọ kí mọ̀sẹ̀ báyẹn mọ́ yóò tún dìlíva rẹ̀ fún wa gẹ́gẹ́ mọ́ ti sọ pé wọ́n ní Muhammadu mọ̀sẹ̀ báyẹn mọ́ kò ní sọ pé wọ́n ní má ṣe bẹ́ẹ̀ mọ́ yóò ní wọ́n ní Muhammadu má ṣe báyìí mọ́ má ti wí gẹ́lẹ́ tó dọ́ ṣé tìyẹn náà ni wọ́n ṣe kọ́ kalẹ̀ torí ọ̀rọ̀ Ọlọ́run bí ṣe ń bọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wọ́n tàǹpà rẹ̀ alukur'ani nìyẹn ẹ̀sìn kankan ò nírú ẹ̀ ẹ gbọ́ mi ẹ̀sìn kankan ń gbòòrò bàtà nàbì dé àti dìsín ẹ̀sìn kankan ò nírú ẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run nìkan ló so eléyìí kò sí. èyí tó wà ní irú síra nàbàwí àtàwà jòkó tì anabi sallallahu alayhi wa sallam biography rẹ̀ yìí irú rẹ̀ náà ní bíbélì nke nígbà tí Mósè wá kó àwọn ọmọ Ísírẹ́lì dé tí kí ẹnìkan o nínú ni a pín sí nísìn anal Qur'an bẹ kò alayhi wa sallam níbẹ̀ ti níbẹ̀ ni wọ́n ti ṣe nǹkan lójú ànábì àtọ́ àpúrúvù àbí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lójú ayé ànábì tí pẹ́sẹ̀nsì rẹ̀ àwọn hadith nu ó ṣe báyìí ó sọ báyìí wọ́n ṣe báyìí ní rẹ̀ ńjọ́ kan hadith nìyẹn a associate ẹ̀ máa sallallahu alayhi wa sallam yìí tó wá sì kẹta wá ní tẹnìkan tó dàbí rìpọ́tà tí wọ́n á rìpọ́tù ànábì from a to z in a sequence manner ẹ̀ ń pé sequence manner ti ń pé ó tẹ̀léra wọn anabi ṣe báyìí njọba yìí ọ wá dijọ́ tó tẹ̀lé ẹnìkan wá bá òun ní síra nàbàwíyà irú ẹ̀ ni a nínú new testament ẹnìkan rìpọ́tù bí jésù ṣe bẹ̀rẹ̀ dodo gbèsè ayé ẹ̀ tó fi dé ìparí ọ wá dé galilei nígbà tó wá dé kinní kan èṣù wá yọ sí i ẹ̀ pé third party kan ní ṣàlàyé dodo kinní yẹn kìí ṣe pé ọ̀rọ̀ ọlọ́run tó sọ̀ kalẹ̀ báyìí òun gẹ́gẹ́ ni wọ́n gbé síwájú àwọn yẹn pé ẹ máa ka ọlọ́run ló sọ báyìí so ọlọ́run ló sọ báyìí yẹn ṣe pàtàkì lànàbí sallallahu alayhi wa sallam fi wálé ayé ọlọ́run ló sọ báyìí ó ṣe pàtàkì nítorí pé tá a bá ti lọ́lọ́run ló sọ báyìí mọ́ ilé ayé máa wọnú òkùnkùn ọ̀rọ̀ ẹ̀dá lókù tá a máa tẹ̀lé ọlọ́run ló sọ báyìí tọ́lọ́run bá nàbí yín sá jésù sọ kò sí ń ta mọ́ àwọn fọ́lọ́wà rẹ̀ tán jẹ́ disciple rẹ̀ wọ́n lépa ẹ̀mí wọn káàkiri ní wọ́n fẹ́ ṣe wọ́n lè ṣe wọ́n pa nínú wọn àpọ̀ ga wọn náà wọ́n lé káàkiri wọ́n fìtínà rẹ̀ ní anabi isa alayhi salatu wa salam àwọn gẹ́gẹ́ ní rìpọ́ọ̀tù tó jẹ́ ní wà lọ́wọ́ wọn tí ó bá establish christianity tó dáa jù ó wá di pé gbẹ̀yìngbẹ̀yìn wọ́n ṣà wọ́n ní wọ́n pé àwọn kan náà wọ́n gbẹ́ pé wọ́n ní wọ́n pé nígbà tọ́jọ́ ti pẹ́ jù ni wọ́n á kó dúdú tí wọ́n gbọ́ ni wọ́n kó o jọ kódà nígbà tó tún kó o jọ wọ́n tún kò jọra wọn ń takora wọn tí ó tọ́ bá ti pẹ́ yọ takora wọn yóò takora wọn nìyẹn ò fi ṣe gbé kalẹ̀ pé eléyìí lẹ́ẹ̀ fi bójú rí ọlọ́run pàdé ó ti pẹ̀ dín lànàbí sálọ ṣe yẹn ló nẹ́sẹ̀sìtìtì kànàbí ọ̀wà láti wá tún mi kọ̀nẹ́kìtì nǹkan la connection sánmà àtìlẹ̀ tọ́ra àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí ni máa kọ̀nẹ́kìtì sánmà àtìlẹ̀ ní aso ní ó asosiyeti àwọn èèyàn tí ń bẹ lérí ilẹ̀ ní ó asosiyeti wa mọ́ pé mo fẹ́ rìnrìn àjò ẹ̀mí mímọ́ mo fẹ́ dẹni ọlọ́run mo fẹ́ dọ̀rẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó bá sẹ́ǹdì sí wa lókun tààtà tá a fi gòkè okùn yẹn ti gé nínú New Testament ó gé lórí Old Testament náà ẹnìkan ní kọ rìpọ́ọ̀tù tó kọ rìpọ́ọ̀tù fàdébí pé bá ṣe sìnkú ànábì Musa sẹ́wọ̀n pé kìí sọ̀rọ̀ ànábì Musa nù ní jóun náà ni ọmọ ṣàlàyé bá ṣe sìnkú ààrẹ ẹnìkan ní jù gbogbo orin dí Dávídì àti gbogbo òwe àti gbogbo ẹ̀ mara wọn bẹ́ẹ̀ tí ń bẹ nínú Old Testament àwọn kan ni wọ́n ń kó jọ ni wọ́n ń kọ́ bí ìgbà pé yẹn ń kọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ tó ṣojú yẹn ìyẹn táwa irú ẹ̀ táwa nínú islam làwa ń pè ń sira nabawiya kódà kì í wulẹ̀ ṣe hadith ká tó wá sọ pé alukur'an ìyẹn yóò máa jẹ́ tí mùsùlùmí ò fi mọ́ mọ́ déédéé kẹ́tọ́lọ́ ń ṣe fún wa tánú tó ṣe fún wa tó wa tọ́jú alukur'an tó wa tọ́jú islam ń pé kí ọwọ́ bàjẹ́ ọmọ kan àwọn rízìn wọ̀nyí ló fa ká anabi sallallahu alayhi wa sallam ó ní láti wá láti wá tún ẹ̀sìn gbé kalẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti fẹ́ ẹ̀sìn tí ó ṣẹ́kù lọ gbére tẹnìkan kan ò ní rí ìwé rẹ̀ bàjẹ́ torí nígbà tí wọ́n bá ti tọwọ́ bọ̀ alukur'an ẹ̀sìn ti parí wọ́n bá ti rí ibi tọwọ́ bọ̀ alukur'an ẹ̀sìn ti parí kò sí nǹkan kan wọn ọlọ́run wá gbé anabi sallallahu alayhi dìde láti ilẹ̀ Lárúbáwá ìbéèrè míì ni pé a èyí ṣe tí ò wá gbé dìde nílẹ̀ Yorùbá èyí ṣe tí ò gbé dìde nílùú òyìnbó kí ló dé tó jẹ́lẹ̀ Lárúbáwá kálukú ọmọ àwọn afilà ká ìdáhùn ẹ̀ àtòyè pé àpẹẹrẹ tá rí tá a fi rò pé ibi tó ti gbé tó ti gbé dìde òun náà lọ dáa jù ìníkítẹ́ ẹ bá wo gbogbo ilé ayé àti máàpù wa báwo bí ìjọ́mi ènìyàn àtọ̀làjú ọmọ ènìyàn bó ṣe ṣùjọ nígbà náà nígbà tá náà sàlámù dìde empire méjì ló tóbi jù láyé ńjọ́ náà empire àwọn uh, Byzantinian àwọn tẹ́ ń jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ní nǹkan ogun wọn lọ́mọ ogun wọn tóbi gbogbo ayé ń bẹ̀rù wọn bẹ́ẹ̀ ni empire àwọn tán jẹ́ Faris àwọn ń bọná àárín gbùngbùn wọn ń wá làwọn lárúbáwá wá location táwọn lárúbáwá wà ọlọ́run wá gbé dìde láàrin lárúbáwá èyí tó yẹ sí pé yóò jíṣẹ́ fún lárúbáwá yóò jíṣẹ́ fún àwọn Persian tí ọ̀dọ̀ wọn ti bẹ̀ já sí Europe lọ́hùn yóò tún wá wà láàrin gbùngbùn tí ó lè jíṣẹ́ fún gbogbo àwọn àwọn àwọn Rome àwọn Byzantinians tí ọ̀dọ̀ wọn láti bẹ̀ẹ́ ẹ Syria nkankan lọ Egypt otu jọ otu otu dira wọn kejì náà tẹ́ bá tún wọnú pe ẹ tún máa pẹ̀lú gbogbo iletọ tó lọ India ati China Asia wà láàrin báyìí ẹ máa ẹ ẹ India China ati lọ larubawa kan Asia wà wọn Eh, eh, Egypt ní Africa ní lẹ́gbẹ̀ẹ́ kan yìí àwọn òkè yìí gbogbo àwọn ilẹ̀ lárúbáwá tó kù ń bẹ lọ́wọ́ òkè àwọn Syria Iraq àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi wọnú Turkey tó fi ń lọ Europe lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ kejì bẹ́ẹ̀ lẹ́tì mọ́ rí àwọn Pakistani India àti China Japan àwọn náà lọ lẹ́gbẹ̀ẹ́ kejì àárín gbùngbùn yẹn lolúwa ti fa ìjà nàbì dìde àti wípé àwọn lárúbáwá kì í kẹ́kọ̀ọ́ wọn kì í sábà mọ̀ kọ wọn kì í sábà mọ̀ ká wọ́n jẹ́ ìránṣẹ́ fún àwọn ìjọ ńláńlá méjì tí ń darí ayé nígbà náà tó bá yẹ pé láàrin àwọn ìjọ ńláńlá yìí láti gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde kò ní í ya àwa dúdú lẹ́nu àání àwọn ìran wọn máa kẹ́kọ̀ọ́ gan àwọn philosophers ló kún gbogbo ilẹ̀ Yunan ẹ àwọn Greek àwọn philosophers kún bẹ́ẹ̀ àwọn tán ń bọ náà àwọn pa àwọn pa pa Persian táwọn náà ń bọ náà àwọn philosophers kún lù wọn àwọn tán sì jẹ́ kìrìsìtẹ́nì àwọn tán mọ̀wé àwọn ọ̀mọ̀wé ni wọ́n tọ́ra àti fìwé ránṣẹ́ sí wọn ìwé ń bẹ lọ́wọ́ bíbélì ń bẹ lọ́wọ́ wọn ọlọ́làjú ni wọ́n oníwèé ni wọ́n tó bá já àárín wọn là nàbì sàlá sàlám ti dìde kò ní ya orú àwa dúdú ilẹ̀ ẹnu tó nǹkan ìran wọn ní kàwé ìran wọn ní lajú ìran wọn ní mọ̀rọ̀ sọ. àmọ́ lọ́nà dáná Muhammad sallallahu alayhi wa sallam dìde láti ibi táwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ tí wọn kì í mọ̀ kọ́ tí wọn kì í mọ̀ níbo ló ti kọ́ dúdú tí ń wí yìí ìran rẹ̀ kì í mọ̀ kọ ìran rẹ̀ kì í mọ̀ kà yẹn ni àwọn hikima táwọn afa tọ́ka sí pé bóyá ńlọ́fà tọ́lọ́n fi gbé anabi sallallahu alayhi wa sallam dìde láwùjọ àwọn alárúbáwá tíra táwọn wa lò fún òun ni tíra afa wa gbà eh, alhafidhu al tó kọ rẹ̀ abdulrahim òun ni ìkànnì àwọn afa islam tí ọlọ́run fi tọ́lọ́lọ́ fún wa láwọn afá àtọ́pọ̀ gan tí wọ́n dẹ̀ yanjú nínú Islam òun ni wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ pé afẹ́kẹ́ ẹ̀kọ́ síra nàbàwíyà ìtàngbésí ayé ànábì àwọn afẹ́kẹ́ ẹ̀kọ́ lórin fún wa ẹ̀kọ́ lórin lọ́nà tí ó fi rọrùn fáwọn ọlọ́mọ kí ó láti ha sórí toró ní dùn ha ju ọ̀rọ̀ lọ tá ti wá ha sórí àmọ́ ìpè àti gbé gbogbo láìfọ ànábì láti bẹ̀rẹ̀ parí àti gbé irú sórí nù toró ti kọrú ẹ̀tọ́ jẹ́ nípa ìmọ̀ hadith ní abáfẹ́ mọ̀ nípa hadith ọkọ̀ lórin àlùfíyà náà ni ẹsẹ̀ one thousand tó gbajúmọ̀ láwùjọ lọ́mọ kí ó dì sí ọkọ̀ àwọn tíra mi náà tọ́lọ̀ ní ọlá àlùbáríkà púpọ̀ nínú Islam ó sì láwọn ọmọ kí ó tọ́ yanjú nínú àwọn ọmọ kí ó rẹ̀ ní Ibn Hajar wa tó gbajúmọ̀ ni nínú àwọn ọmọ kí ó rẹ̀ ní Abubakar al-Haythami tó ní Majmu' Zawaid ọmọ bíbí inú rẹ̀ náà àfa àgbà ni Abu Zur'a al-Iraqi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn tó yanjú tọ́lọ̀ ń fi kẹ́ ẹ̀ wọ́n á sọ fún kí ìtàngbésí ayé ànábì náà afẹ́kẹ́ ṣáájọ lórin fún wa tẹ́sẹ̀ rí o tí ó tó bí one thousand àlfíyà orin tó bá wọ ẹsẹ̀ one thousand náà ń pè ní àlfíyà ó àkójọ òfin peter ànábì sallallahu alayhi wa sallam òun ni a máa lò kí ọlọ́run fi kọ́lọ́run gbá kójú ọ̀rọ̀rùn fún wa láti ṣe kọ́dẹ̀ bùn alálùbáríkà àfa náà ọlá ọlọ́run ọlá ọlọ́run ká lè já lójú kọ́mọ́dà bíbà pa àka nǹkan kan bẹ̀ ẹja mú ẹsẹ̀ kan sí méjì orin náà bẹ̀rẹ̀ pé yakulu rajimani ilayhil maharabu abdurrahim bunu lihusaini limudhnibu ahmadu rabbi bi'atamil hamdi. ولصلاتي وسلامي أهدي إلى نبيي وأرجو الله في نجح ما سئلته شفاها من نظم سيرة النبي الأمجد ألفية حاوية للمقصد وليعلم الطالب أن السيارة تجمع ما صاح وما قد أنكرا والقصد ذكر ما أتى أهل السير به وإن سنده لم يعتبر فإن يكن قد صح غير ما ذكر ذكرتما ما قد صح عنه واستتر أني يقول راجي من إليه المهرب arákùnrin tí ń ran kan ọba tí gbogbo èèyàn máa ń sádi mò ń sọ pé abdulrahim ibnul hussein al-mudnibu ó kọ mí ń jẹ́ abdulrahim ọmọ hussein èmi ẹrú ẹlẹ́ṣẹ̀ ní tí mo sọ rèé hamadu rabbi bi atamil hamdi mo dúpẹ́ fún olúwa mi mo dúpẹ́ fún ẹlẹ́dàá mi ní ọpẹ́ tó dáa jù ọpẹ́ tó pé jù wàlí sọláàtì wà sàlámì òhùdì ìkẹ́ àtọ́là mo fi ránṣẹ́ sí ìlànà bí yìí òjíṣẹ́ olúwa wà arjùlọ́ha mo wá ara kan lọ́dọ̀ ọlọ́run fi nujhi ma su'iltuhu shifaha kó fún mi láṣeyọrí lérí iṣẹ́ tí wọ́n bẹ̀ mí pé kí n ṣe yìí wọ́n bẹ̀ mí àwọn ọmọ kí ó náà fẹnu sọ fún mi pé kí n ṣe é min nadhmi sirati nabiyil amjadi wọ́n ní kí n kọ lórin ìgbésí ayé ànábì ànábì tó ga jùlọ alfiyatan ẹsẹ̀ orin tí ó máa thousand hawiyatan lil maqsadi tí ó ẹsẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ dọ́là ìfọ̀ ànábì yìí ntí ń bá ń wá yóò rí níbẹ̀ wàlíyàlámi tọ́ọ̀lìbù ànà síyàrá gbogbo ẹ̀yin ọlọ́mọ akéwù gbogbo ẹ̀yin aláàfáà wọ́n ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àná síyára tí wọ́n bá ti ní síra nàbàwíyà ìtàngbésí ayé ànábì ẹ máa lọ mọ̀ pé tẹ̀jìmọ́ òun máa sọ àwà máa kọ̀ òǹkíra ẹ bá ń tọ́lá láàfíà ń bẹ̀ ẹ sì bá nǹkan tí ẹ sì kẹta bá gbé sórí òṣùwọ̀n táwọn àfa aládìí sì fi wọn rìpọ́ọ̀tù ìta sọ ní pélé yìí ọ̀la láàfíà ẹ mọ̀ bá a pàdé yìí tèmi náà fẹ́ kọ̀ yẹ ẹ̀ ní sáì bá a pàdé níbẹ̀ ìtumọ̀ rẹ̀ nu. No ìrìn lágbọ́n ni táwọn tí mọ́ kọ́ mọ́ rìn àwọn rìpọ́ọ̀tù míì tẹ́gbọ̀n pé àṣà nẹ́bí náà ni wọ́n á ló ṣe léyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ bá a pàdé níbẹ̀ àmọ́ o wàlúkọ́sùdù ní tí mo gbà lérò òun ni díkìrù mọ́ àtà àhálù síyàr ní táwọn àfáà tán mọ́ kọ síra tán mọ́ kọ síbẹ̀ òun ni mọ̀ fi síbẹ̀ bìhí wà in ìsìnàdùhù lam yọ̀ọ́ jábàrà kódà chain tán fi gbà wá kọ̀ bá lẹ̀ kọjá sí pé láàyàn tabar ẹ kò ṣeé tiẹ̀ sọ pé ká bojú wo díẹ̀ sórí náà hadisi a máa pín sí mẹ́ta hadisi tọ́lá làáfíà tó fi wá lọ́kàn balẹ̀ nígbà tá a gbé àwọn mọ́jẹ̀mú kan kalẹ̀ ìpè ẹ jẹ́ ká hadisi yìí ó dá àwọn mọ́jẹ̀mú yìí kọjá o èyí tó bá wá yege nínú àwọn mọ́jẹ̀mú a ní hadisi yìí fi wá lọ́kàn balẹ̀ àwọn tá a rí nínú chain yẹn olódodo ni wọ́n gbogbo wọn bára wọn láyé kì í ṣe pé ẹnìkan ń sọ̀rọ̀ nípa òun gbọ́ nǹkan kan lọ́dọ̀ ẹnìkan tí ó bá pàdé rí adódórú àwọn àìsàn bẹ́ẹ̀ ọ̀dà akọjá á wà lọ́lá làáfíà bá a ti dájú àdìsí nu àdìsí kejì ní àdìsí tó yẹ sí pé ará àrídájú pé kọ̀ lálàáfíà owó sùn nísìmọ́ owó sùn nísìmọ́ wa ń pìtàn ṣé òtájúlẹ̀ àdábì ẹ dákun ṣe mọ̀ bá wọn láyé mo wá ń sọ pé njọ́ kan ṣé ìtajúdà àdábì wa sọ pé lójú yóò máa òkè à níbo lẹ ti gbọ́ lójú oorun àbójú ayé <laughs> ọjọ́ jìn síra wọn ṣé ìtajúdà àdábì ti kú bóyá ṣe nineteen twenty kìíní kan àbí mi ìrántí ọdún tí wọ́n ti kú bóyá nineteen twenty àbí nineteen eighteen kìíní kan ọdún tó ọdún ti pẹ́ kí wọ́n á máa wá rìpọ́ọ̀tù wọn nísìnyẹ́ ti rí pé nkìtọ́ ọ̀hún tó yẹjú ní bẹ́ẹ̀ a wá sọ pé eléyìí làáyín fún nìkan lálàáfíà àbí nígbà míì àdìsí lè lẹ Kama máa hàn kí ọ lẹ tòótọ́ àmọ́ dọ̀yìn fún yẹ̀ǹjẹ̀bìr dọ̀yìn fún yọ̀ǹtẹ́bàr ọ lẹ àmọ́ tá a bá rí yìí tó lè ràn án lọ́wọ́ yóò gùn kí àgbà ẹ mọ́ kan bẹ́ẹ̀ ni wọ́n ń sọ níbi pé wàhín ìsìnàdùhù lámúyọ̀ ọ̀ǹtẹ́bàr chain tán fi gbà wá kọ̀ bá àlẹ́ débi pé kódà kó má ṣe gbé sọ́wọ́ àárín àfikẹ́ jù nù táwọn afáàlà àwọn àfóhùn síra fi sínú síra. Si àṣà tí wọ́n yàtọ̀ sáwọn àfa aládìsí èmi náà fi sínú eléyìí fàáyín yẹ̀kún kọ̀dí sọ àgẹ́rù mọ̀ọ́dúkìr tó bá jẹ́ sí pé tá a bá sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a pìtàn débì kan tí mo wá pìtàn kankan fún yín tí mo wá rí wípé yàtọ̀ sí yìí tí ń pa fún yín yìí táwọn àfọ̀nsíra máa ń sọ yìí èyí kan bẹ táwọn àfa aládìsí ń sọ tóun lálàáfíà Zakar mọ́ kọ́dí sọ àyítọ́ lálàáfíà máa fi lé yín lọ́wọ́ minhu was tutir èyí tí wọ́n kọ kalẹ̀ tó yanjú òun ní ṣàlàyé fún yín èyí náà ti tó níbẹ̀ kámọ̀ ipa ti bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí ọ̀rọ̀ wa lọ́rùn kó fún wa ní àṣeyọrí lọ́la títóbi ọlọ́run lọ́la àánú ọlọ́run àti lọ́la yìí tọ́lọ́run ṣe fún anabi sallallahu alayhi wa sallam àti lọ́la ìfẹ́ tọ́lọ́run ní sí anabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá a ṣe dáwọ́lé yìí jẹ́ kó jẹ́ nítorí rẹ̀ la fi fẹ́ ṣe kó má jẹ́ nítorí nǹkan míì fún wa láníyàn tá a fi ṣe fún wa ní ìmọ̀ rere tá a fi rí ṣe wá fún wa níbẹ̀rù ọlọ́run tí ó fi yanjú kó dẹ̀ wá gbà lọ́wọ́ wa kí ó wúlò fún wa láyé kí ó wúlò fún wa níjọ́ àlùkìyàmọ̀ àwa tá à ń sọ mọ́ fi ṣe ìbálẹ́jọ́ burúkú fún wa ẹ̀yin tẹ́ mọ̀ gbọ́ náà ọlọ́mọ fi ṣe ìbálẹ́jọ́ burúkú fún yín fún wa lẹ́mìí gígùn àtàláfíà tá a fi rọ́pọ̀lọpọ̀ oore bẹ́ẹ̀ ṣe láyé ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run ọlá yìí tí wọ́n lọ́run ṣe fáànàbì ọlá àpọ́nlé tí wọ́n lọ́run ṣe fáànàbì ọlá ìfẹ́ tí wọ́n lọ́run ọba ní sànàbì صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات pẹ̀lú ògo ọlọ́run a máa gbìyànjú pé kó má kọjá wákàtí kan yóò sì máa jẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ ní nàìjíríà pẹ̀lú ògbó làwọn tí ọba bá wa online ẹ ẹ mọ̀ rí lẹ́yìn ìgbà tá a bá rìkọ́dù ẹ̀ tán àwa lẹ́mọ̀ rí ẹ̀yìn làwa náà mọ̀ bá pẹ̀lú ògbó ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.